والسلام على رسول الله كيرا في سيسان لكني أورا جوني هنا القول المفيد على كتاب التوحيد دافاوى محمد بن صالح الأسلمين من صلاحيتها دافاوى محمد الوهابي نقا إمولون لوكنا ọlọ́run bá kàkálẹ̀ sáré bí a fi máa sọ́lá yìí fún wọn tá máa tún mọ́ fún wa pé tòhídì òun náà ni pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn láti dúró dé gbogbo nǹkan yóò pọ̀ dáa ọ̀rọ̀ ẹ̀sìn dáayẹ gbogbo nǹkan yóò pọ̀ dáayẹ ni ọlọ́mọdé tòhídì ìwọ láàrin ọlọ́ọ̀bà ọ̀rọ̀ àkùrọ̀ ánà kẹrin ọ̀pẹ̀rẹ̀ kìí lábẹ́rẹ̀ lọ láàrin àbí asábìá síbẹ̀ ni Ọjọ́ àwọn àmì àyà 151 pé قل تعالوا أتلوا ما هرم ربكم عليكم náà lọ́rọ̀ ń pè kúl tààlàwò lọ́rọ̀ pé ẹmọ́ ẹ̀bọ̀wà wà ní àwọn àyẹ̀wò àti nàṣàrà àtàwọn pé àpùlò ìrọmọ̀rọ̀ bùkùnmọ̀ aleikum kí n tààlà ikùn kí n tààlà ikùn tọ́lọ̀ àwọn wọn tó yọ mùsùlùmí dáadáa ó di pè ìkíní haramu ni ìkíní èèwọ̀ ni eléyìí bídà ni ìkíní hákìtì ni àti ìṣẹ́ ẹ̀kí ọlọ́run àti ìṣẹ́ rẹ̀ ni ó di yé wa ó di yé wa lọ́rọ̀ pé kí ó kọ́ ara lọ kó mọ̀ bọ̀ wá gbogbo máa 13 máa rí kùtùkùn láàyè ẹlẹ́yìn náà ọmọ ẹ̀tọ́ ọlọ́run lórí wa ẹ̀rọ ẹ̀kọ́ wọn yà ti mẹ́ta ẹ̀tọ́ ọlọ́run lórí wọn pé kí wọ́n bí fọ́nà ayé màrí fún bá akọ̀rẹ́ wọn bí i kan náà àbúdá wọlá lóṣèlú bí iṣẹ́ à ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ẹ̀rọ lọ́wọ́ ọba tó pẹ̀ mákì ọlọ́wọ́ tọ́lọ̀ sí lọ́nà ẹ̀rí lórí jẹ́ ẹ̀tọ́ ẹrú ọlọ́wọ́ ọba ìdáwọ̀ afta tí a ti mú mákì ọlọ́wọ́ ọba jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ ó sì fún ẹrú tó mọ́ sí bẹ́ẹ̀ وذلك بأن لا يعذب من لا يشرك به شيئا ọlọ́run ní kí àjẹ́ ẹni tí kò pẹ̀lú ẹ̀ ọlọ́run ní kí àjẹ́ ẹni tí kò pẹ̀lú ẹ̀ ọlọ́run bá mẹ́sẹ̀ pẹ̀lú ọdún àti pẹ̀lú ọlọ́ba أما من أشرق من وزبه فإنه حقيق أن يعذب إليه ثلاث وفي أجيه láti bọ́jú bá tún bá àwọn ohun fi àyọ́ jẹ ìyà ní mọ́ sí ọlọ́sẹ̀ bọ̀ lọ́ fa ṣètò àwọn lórí igbó gbogbo ojú bá tún ènìyàn tún ẹ̀sì tí ọba yìí ti ẹ̀bọ̀ nínú rẹ̀ dùn nínú rẹ̀ dùn nítorí wọ́n gbé fẹ́ ní títí ẹ̀dá ti bọ̀ ìráwó bí kí ní mọ́ òyìn òkòjò bí bí láàrin náà rẹ̀ pé àgbédé àtútù adé ilẹ̀ ṣirk nígbà yóò máa ti yẹ̀tẹ́ ìṣùgbọ́n ni ó dé wa lọ́ fà á ṣe ọkọ̀ islam bin jẹ́mi ara ìmọ̀ òwúlà wọ́n ní bí ààbò rẹ̀ ju ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ lọ kí ẹ̀ mú tí kí ẹ̀ jẹ́ zina ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni nàìjíríà àti kíkọ́ rẹ̀ kó kú jìnnà ó di wa ọlọ́mọ sí ló ń bí dáa lọ́ba mọ́sí lọ́sí ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah alakamita ashara number 15 أن هذه مسألة لا يعرفه كثير من الصحابة والصحابة مسألة يكي أبا تتجلون مثل هذه مسألة يقول لك أنه وذلك المعاد أخر بها فأفتمن عزنا قوقف مو وهي وفبداني إن بلو كما جيس كما سيولون وبعيد الصلاة ما كنا فيها كل كتب يلي يعني. أي خروجا من اسم الكتبان عند موته يعني خروجا أنس بعيد يلي كنا لبقيني من الاسم كل كتبان إنه اسم الكتبان كي يفهم مكانه عند موته بعد أن مات كثير من الصحابة وطبعا وصدقوا وعدوا لسيدنا معاذ بن جبكوا نسمع سبحان كل أي خليفة أو نسينا معاذ بن جبكوا نعم أيوة مثلنا مر نعم ha ọmọ Khattab radiyallahu anhu nígbà ta'un ààrẹ ìgbónáwọ̀ lópa wọn ọlọ́wọ́ bá kú sànúwà ìgbónáwọ̀ lópa wọn mùsùlùmí gan in fact àwọn mùsùlùmí tó pọ̀ tó na tó tó tó tàun ààrẹ yẹn kà sọ́dọ̀ wọn ní àkàtà nígbò pé sẹ́nà amúrùbùnà áàfù rẹ̀bí ọlọ́ọ̀hánù ń bá mú mọ́nà pé yá khalifa rasul wọ́n khalifa yá amiral mumini wọ́n amiral mumini ààrẹ ibi iná ni ní ọgbọ̀n ní máa rí nǹkan tí ó ń tó mọ̀ nǹkan lọ́nà wọ́n wá jí bá ní bí ó ti tó nǹkan mọ́ parí nǹkan mọ́ àwọn àdéhùn bá ti wà láti ara báyìí ààrẹ yóò níye pa wá bí a kan tó gbọ́n kó kó ọmọ ìgbà lọ́tọ̀ ìgbà yà lọ́tọ̀ ìyàwó yà lọ́tọ̀ ọlọ́run ti àmì ìdìbò tó fẹ́ ọlọ́run kò dúdú tó mọ̀ ìgbà lọ́wọ́ kó kò mọ̀ bí ọ̀pọ̀ ọdún tí ààrẹ ti mú láàf kí ààrẹ nìkan ti bẹ̀rẹ̀ mọ́tò pàtó bí ọ̀pọ̀ tó rẹ̀ ní owó ti kí ni lọ́dọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lóòótọ́ ọlọ́run ti bá ara yẹn lóòótọ́ wọn kà sí kó bá aṣọ sí ní àmúrò náà ààfin ìsìn àrẹ ọlọ́run bá ti gbogbo àwọn aṣọ ọ̀rọ̀ mi sí ìlú ọwọ́ ti yé wa láyé tí mo mọ̀ kọ́kọ́ ó kí ló mọ̀ kọ́ five years old wọ́n kọ́ bá tẹ̀ wọ́n kọ́ bá tẹ̀ wọ́n kọ́ bá tẹ̀ wọ́n ó ní mọ́tàlá yìí وصبري هاي خروجا من الإثم كتمان عند موت كل تنبع سنوتهم في المقامات كان أن مات كثير من الصحابة كما قلت وكان وأنه رضي الله عنه وعلم أن النبي صلى الله عليه وسلم كان يخشى أن يدن الناس بها ويتقلوا أنا صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بلو كونه مضى في كل يوم ما بلو máa tẹ̀lé ní iṣẹ́ ẹ̀kú sí ẹ̀sùn ọ̀há níyà náírà لم يرد صلى الله عليه وسلم كتمان قواتكم فيما يكون متفق به لأنه لو أراد كتمان لم يخبر بها معاذا ولا غير صلى الله عليه وسلم فيما يكون متفق بها وديوا والله والله تعالى عالم نمبر 16 جواز قسمان علم المصلحة جواز جائز ni halal ni kí ẹ fi mọ̀ fún fún mọ́sálà kan ó ti kan àwọn fúnṣẹ́ kan bọ́dọ̀ rẹ̀ ó ti túlẹ̀ ó ti عشر جواز كتمان علم المسألة باب تشريع فرما كو مسألة كو نوى فمجن الله وجمع معاذ إلى على إطلاقها كما فهم يراو ما سكني إذ إن كتمان العلم على سبيل الإطلاق لا يجوز ونجيها في مقام تكليف إليه لكبشر يعني لأنه ليس مسألة مسألة في شيء كما سبيل ولهذا أخبر بالإسلام معاذ ولم يكتم ذلك مطلقا ليه لم تعتبق بكتنا معاذ ليه ìgbà yẹn bí o fi kọ́ sí ara rẹ̀ kò títí wà á máa ti máa nù ẹ̀mù kí bọ́ọ̀lù àwa máa ti fẹ́ fi ìmọ̀ kan ní àwọn àsìkò kọ̀ọ̀kan nígbà àbùsẹ̀lẹ̀ kọ̀ọ̀kan sọ àǹdáàdù àṣẹkáàfin bí kò fi màwọn àkọ́kọ́ mọ́ fi màwọn àkọ́ ìgbà alàṣàdélẹ̀ ìkìlá kìlìkọ̀ dídìlẹ̀ ọjà ìdún nílùmọ́sílẹ̀ ilé ìbámu kìlìkà كما تكلم النبي صلى الله عليه وسلم ذلك عن بسيط كل يرجع ما كما فكر كما صحابي أما أما زعيمين يجب أن يتكلوا عليه قال كما كما عاد ثلاثة كما كون الشميمة قال معاذ لا تبشروا فيتكلوا سنة ما تقول ما فكر ما تسمعوا بعدين ونظير هذا الحديث قوله صلى الله عليه وسلم لأبي هريرة رضي الله عنه يذكروا حديث إذن يعني حديث أبي هريرة رضي الله عنه سينا مسلم دعوة سيدنا النبي صلى بشر الناس هو القبول إلى هريرة لفهم يردنوا أن من قال لا إله إلا الله ومن لا إله إلا الله خالصا من قلبه ثم أوجد له خلاف ابن مبارك دخل الجنة الجنة علم ذات والمر الجنة بل قد تقتضي مثلها ترك العمل إليه سوى من التحكي منذ قرائد الله وإن كان في المسألة رجحان متصل من على الترك ولكن بأي على كان قوية وكان يجيوك قوية له ما أما النبي صلى الله عليه وسلم يخدم الكعبة بل شرط الدليل الذي يوقع بها لا تتبع pé ìbá lọ sí mẹ́ta lọ́wọ́ sí hajj wẹ̀ nìkọ̀kan wa lẹ́rin níjùn Ismail bí tẹ́ kí bá fọ̀ dínú níjùn Ismail ẹ̀ lọ́wọ́ tó bá ti tàwá òun náà wà ní kí máa fi tàwá fún yìí kù àìgbà àárín ìgbìlẹ̀ bára kábà nìkan láti ti tàwá àgbà níbi níjùn Ismail ẹ̀ ó di wa àmì tí bá kí n ṣe báyẹn àwọn yóò sì mí gbọ́ tọ́wọ́n yẹn ti gba ìsìlámù ní gbogbo kìlẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ báyìí ìpínlẹ̀ báyìí báyìí yẹn ó di ẹ̀ṣọ́ èyí máa fi àwọn tẹ́lẹ̀ ń dúró mọ́síláà ó di wa tí wọ́n lọ sí hajj wọ́n ti tọ́wọ́ ibi tí wọ́n ti máa yẹn ẹ̀ máa ṣe ìgbọ̀ká ẹ̀fọ́ máa ti ní ìpò ó di wa ó di àdúgbà gbọ́dọ̀ kó o fẹ́ kó o tún tún kọ́ kó o tún kọ́ bàkọ́ bọ̀ láti ní ìgbọ̀rọ̀ yóò ní yàwó yẹn darí ó di wa mọ́lẹ́pẹ́lẹ́ sàárè ṣe fún fún ìlú gbogbo abúrúnṣin ìjọba ní káwó káwó àwọn àrádà rẹ̀ àwọn ní òkú lórí ẹ̀kú nílé lórí ìlú láti náà fílẹ̀ ọlọ́gbà kò níjì wá wallahu ta'ala a'lam náà kàmá kàmá nàbí sọ̀tàlì bẹ̀rù an yi hadu malka'aba kàfi duka'aba wa yabniha ala kawai ibrahim kó wá máa lórí foundation tí wọ́n Ibrahim ní kalẹ̀ nígbà tó ti ṣe àbúrálẹ̀ ká wọ́n fílẹ̀ kò sí láti ẹ̀ta ní ìtìkánu náà ń táyà àti sínú bá sílá náà yẹn ṣe ànáwó ma áàbì áàbì tó áàbì tó áàbì kófò wọ́n jẹ́ kó ní kékeré ni. السابعة عشرة إلى 17 استباب بشارة المسلم ما يصبه ذات ما سنة kíyàn fún mùsùlùmí ro pẹ̀lú dúmọ̀dúmọ̀ tó fáwọn yẹn ní ìrọ̀gbọ́n mọ̀ kọ́wọ́lẹ̀ alá ọba ṣirun náà sa pé a ti tó fáwọn yẹn ní ìrọ̀dùnú yìí wà á mi áhà na kọwà fún yẹn ní ìrọ̀dùnú nǹkan dáàbì ni عشرة نمبر 18 على خوف ìyọ́wá ìkáyà tó ní múmi àgbọ́ ìkáyà àmì ọlọ́run ní bí àjọ́wà ní wọ́n gbàtà wà ní ìṣẹ́gbọ́ ọlọ́run ní sí àjọ́wà máa kà wọ́n ṣẹ́ rẹ̀ ètò ìṣẹ́ rẹ̀ àmì ọlọ́pọ̀ ẹ̀yìn àmì ọlọ́pọ̀ àmọ́ àwọn tí àwọ́kọ́ ṣẹ́ àwọn ṣẹ́ rẹ̀ ìpínlẹ̀ àṣẹ́ náà ni الثامنة عشرة خوف من الاتكال على سيد رحمة الله كما أذكرها ونبقى لعنة ولهم في قويين ذلك لقولي لا تبشرهم فيتبكلوا ولم يفنروا يوكوا على بسرين ما اتكال برحمة الله يسبب المفسد الجيمة قلوه في أبداء يوجد كلمة ورسلوه يشقع وهي عن من نصر الله وكان يبقى لكات من شيء أتبني من شيء أتبني وما أبونا تلنتكوتي وديوا إذن ما هو سكمي لك ما تلقوها láti máa wo àwọn politicians wa nígbà míì tí máa kó yẹun àbí máa jágbé tí máa tán nǹkan ẹjọ́ àwọn fámì fún onírúurú jẹ́ kó jẹ́ níwà lọ́la ìgbà lọ́la tí wọ́n fúrú yìí ẹ kó jẹ níwà díìsì kan àfáà ẹ̀ sọ pé ànábì Muhammad sallam ní fún wa ní òdùnú pé ànábì kan ọlọ́run ní ìwà ànẹ́bí ọlọ́run ọba yìí o àti yẹn ó fẹ́ fún àwọn ẹlẹ́sẹ̀ ní garanti ó ní bashiru mudnibin wa'azzaru mọ̀kìnì mọ̀tẹ́kìn ó ní bashiru mudnibin ẹ fún àwọn ẹlẹ́sẹ̀ ní ròdùnú àgbẹ̀rù mùtẹ̀kì ẹ̀sì kìlọ̀kìlọ̀ ọ̀hún olùkọ́ ọlọ́ba kó kó sórí ara wọn. ẹ̀sọ̀ ọ̀rẹ́ yóò wá bá ṣírò mùtẹ̀bí ìfẹ́ wọn lẹ́sẹ̀ ní ròdù ní. àgbẹ̀rù alùmùtẹ̀kì ẹ̀sì kìlọ̀kìlọ̀ ẹ̀sẹ̀ àwọn olùkọ́ ọlọ́ba kó fún lẹ́pẹ̀. kí ni máa wù àdúgbò yẹn wò? àwọn ẹlẹ́sẹ̀ láwà fún ní ròdù ní. àwọn pé ìbáṣọ̀rọ̀ fẹ́ pé àpẹẹrẹ sí aburú olórí mú àti olórí mú ní olórí rẹ̀ àti olórí rẹ̀ ní olórí mú olórí ẹgbẹ́ which means ẹni ẹ̀ bẹ́ṣìkúhù bìtọ́bọ̀tìlá bìtọ́bọ̀tìlá ẹ̀fún ní olùkọ́ ọlọ́ọ̀bá gbà ẹ̀rọ lójú o ìṣọ́ ọ̀gbìn kìlẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀ lè yàgò kó lójú iṣẹ́ rí ẹ̀bùsí àwọn ẹlẹ́sẹ̀ wọn ọkùn mi mọ́ mi pé èèyàn take time ó ní bàbá kan tó lógun ọ̀zọ́ ní máa lùlù ó ní wọ́n rí gbígbé gbàráyà yẹn ó ní kí ló lù rẹ̀ ó ní kẹlẹ́ lórí rẹ̀ àbí tí gbàráyà ó ní kẹ́ni máa du ìta náà lọ́kẹ́ lórí rẹ̀ ó ní máa wí ni pé kí gbajúmọ̀ lẹ́ẹ̀kẹ́ ń wá kiri gbajúmọ̀ sọ́ra ó di wa tó lù ó sọ́ra rẹ̀ abdulu abdulu jidari ẹ̀rọ gbajúmọ̀ kí wọ́n tó wá kiri léwu ní tẹ̀lé very very careful wà very very careful wọ́n lè tẹ́wà kiri ó di wa ó ti kọ̀ wà lábùkù láyà tó ó jẹ́ wà ọlọ́wọ́ من مكان kàmí ìwọ̀kan ọlọ́wà náà sáàmì náà ṣẹlẹ̀ àbí sáàmì ذلك القنود عبد ذلك القنود من رحمة الله تبعد الإنسان من التوبة بين كي يجاز تبتيكم بأنه ولوما يجاز من يجو يوم يفجتن بأنه ولوما ìgbò ya من رمضان من رمضان yàrá jù lọ́wọ́ رمضان من رمضان rè lọ́wọ́ fi رمضان من رمضان ọmọ àkọ́kọ́ náà lọ àgbáwọ̀ mú nípa sí náà yàrá ó jẹun ابن هذا قال إمام أحمد رحمه الله ليه تقدر إمام أحمد أنا قبلك إمام أهل السنة والجماعة ينبغي أن يكون سائرا إلى الله بين خوف ورجاء قال وهذه ما نقول لهم باقي ما نقول لهم على خوف الكايا والرجاء كبيرتي فيوما غلب صاحبه إذا جرب خلاص yóò tó ń gbọ̀n di ẹni àràkà tó bá ń kọ́ ọlọ́wọ́ bá ju ìlú ìsúná ọlọ́ọ̀bá yóò gbọ̀n di ẹni àràkà tó bá ní ìlú ìsúná ọlọ́ọ̀bá ju kúkọ́ ọlọ́ọ̀bá yóò mú ìlú àràkà ó bí wa ìlà abẹ́rẹ́ rọ̀já àgbà ìdáríkà ìlà àmì mi nàkìrìlá wọ́n tó kà sí gbígbá ọlọ́ọ̀sàmì ọlọ́ọ̀sàmì ìsọ̀ tó mọ́ káyà yà ọlọ́ọ̀bá àgbà àdó yìí ọlọ́wọ́ sànù wà bí àti ẹ̀rẹ́ bí a nígbà wáyé ọmọ ẹ̀rọ àti àrùn dárò pa nípasẹ̀ ohun tí wọ́n dúdú ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ilé yóò pa ẹ̀rọ kékeré kí ẹ̀rọ bí ní ọlọ́ba. ọ̀rẹ́dà àtẹ́lẹ̀ bàbá káwọ́ fún ọjà ìlàlẹ́kẹ̀kẹ̀lá tùnú tí mi rahmatullah tí a gbé ẹgbẹ́ ta àlọ́jà kẹrì àwọn àkàwárì yóò mú yẹn ní ọkọ̀ fún ọkọ̀ àwọn àfáà mi wọ́n tó báyìí pé nǹkan mọ̀rí ìdẹ̀ni kí bá wà lórí ààrẹ ọlọ́mọ́fà rẹ̀ sẹ́nu kọ̀kan wa gbáraba dáníbi rọ̀jà kó ní hope ó wà níbi ìnírètí ní ọmọ ọba ọlọ́wọ́ sàmì mi wọ́n ààrẹ mú sí ọlọ́wọ́ fún kàkàrà ẹ̀yìn kan àfàdé nípa ńlá fẹ́ bàtí wà báyìí gbáraba dáníbi ọmọ ti fi sàárẹ̀ فانت إذا ظهر إلى رحمة الله وفضله طلب جانب الرجاء إذا نزل أو إذا حضر إلى رحمة الله أو ريعه عن ولا طلب سكون وفضل يطلب طلب سكون طلب جانب الرجاء يوفي سدي رجاء في هذا وإذا نظر إلى فيره وعمله ما هو الصوات يا جناف ماري ọlọ́ọ̀lọ́gbọ́n ti fún un gbá ọlọ́ọ̀bá àánú ẹ̀kọ́ lóyìn máa wọlá tí náà ti ètò àṣírí tẹ́ ọba tó lè rí àánú ọlọ́ọ̀bá tó ní ọlọ́ọ̀bá ìdúgbò lẹ́bi kó lè tààlà wọ́n fi àkójú àkọ́rọ̀ wá pé wọ̀lẹ́dẹ́rẹ́ yóò tún náà máa bíi tọ́lọ̀ fún wa owó tọ́lọ̀ fún wa wọ́n máa ná ọ̀pọ̀lọ́ ohun tó dára wọ́n ti máa bẹ̀ pé nínú ọ̀hún gbàgbà yìí nínú ọ̀hún gbàgbà yìí mo dàgbà fún ọlọ́run bá. ayé afẹ́kọ̀tún kuma káyà ń la ẹ̀kúnnù takbílò mìíràn fún un nígbà tí wọ́n lè ti fèrè alkọ̀tọ̀ nígbà tí àwọn ṣàfihàn táwọn ti dáadáa tó wọ́n ti wọn ara wọn gbọ́dọ̀ tí wọ́n máa yà wọ́n ti máa jáde èyí tí mo kú dáadáa báyìí wọ́ ẹ̀fọ́ pé èyí láǹkì yẹn ọlọ́wọ́ bá fún ọ̀dà alákòóso àlùwà káà kan fún wa pé rẹ́pìtẹ́ǹtì rún ọlọ́wọ́ àníbi ìsìlẹ̀ àwọn ìsìlẹ̀ àgbà mẹ́fẹ́ yẹn àníbi ìsìlẹ̀ ń gbé ẹ̀fọ́ lé àníbi ní ìyó kìrùn nígbà tí mo tán wọ́n yá kí ni ìṣòro fi rí ṣọ́ ní ọgbà one over ten wọ́n lọ kúròǹ gbajúmọ̀ sí yìí kúròǹ gbajúmọ̀ sí yìí ọlọ́wọ́ bá fún ọ̀bàlà ń bẹ̀ wọ́n á ní wọn bóyá ìgbà rẹ̀ sì fún ọlọ́wọ́ ولا القرآن الكريم ولا لا إله إلا الله لا أرأيه وعدي وهذا قول جيد رب أرأيه أدعو الديناني وقيل يغلب الرجاء عند الفعل الطاعة وما نيوت راجع من شيري ويحسن الظن بالله يدعو النية إبدالك رنبا ويغلب الجانب خوف إلى أمر ما فيها ما فيها عليكم في السبيل nítorí pé nígbà tí ó fẹ́ rí onífẹ́ ìfẹ́ rí wọ́n wá sí láti ẹ̀ṣẹ́ nǹkan ṣẹ́gun ní ìgbà àmà bọ́lá ní àti ìpò ìṣe ó di yé wa ìjọ ọ̀pọ̀ àtàwọn lẹ́sà nínú ìṣe ilé ayé nínú aka olùmọ̀tò kọ́ àgbọ̀yẹ́ lọ́pọ̀ mu قول ألا أبشر الناس أفلا أبشر الناس في قوم يميره دليل على تبشير مكتوب فيما يسر ìgbàgbọ́rọ̀ dín wọ dúnìyà ilé fi ya pé ọlọ́run ní kàfí àdínà kí ẹ máa fún ìní ròdùnú dáadáa dáadáa pẹ̀sẹ̀ nǹkan máa fún ìní ròdùnú jímọ̀ jù máwùn yẹn níbi amúrò dín ní kàlámàrí ẹ̀sẹ̀ wọ dúnìyà àti kàlámàrí ìgbáyé ọ̀lẹ́dáríkà kòbíṣẹ́rọ̀ mẹ́láíkà sí Ibrahim ní ìlú fáwọn àmàláíkà wọ́n fi fún Ibrahim onírò dùn ní ọmọ ọkùnrin tuntun nínà ọgbọ̀wọ̀ zárika náà ọwọ́ ishaq náà ni ishaq àlẹ́yìn ọmọ tí ó bá dáńtẹ̀ ismail ismail ọ̀sán nàbí حب ما خصمي ولد سميته باسم أبي إبراهيم أما توافق اسمي كان إبراهيم يؤخذ منه أنه ينبغي الإنسان إدخال السرور على إخوانه المسلمين وقال يا سناني فيكي ما فهمني نرد وما يعرف نرد ما يمسك على عدالة واحد مثل الثلاث واحد دولة وضع وما يضرب ما أثننا ما أمكن أن نبرته بالقول تقوله لا الحمد لله أمواتنا سبا يمامة سبا يمامة سبا توفيل عبدك فيحصل له ذلك خير كثير قالوا لي الله ما سبيك مرتكفهم وراحة الذنوب وطمأنينة القلب وانتشار الصدق فقط ما بايسين بايسين طلبة وعليه دول يديه لا ينبغي أن يدخل السوء في وقت المسلم لكن يبقون كما سبوك المسلم قصد به بيه لو ما فيه قولي أرى جبه لجمع كوي معك مقابل بسمه حيب يا أخي أحبه الدنيا ولكن ما سرقه بمسلم إما هو رأوك يصر جاء يروي عن ليس قال lọ́fà lọ́lọ́ pé látò àdìsóní àdìsóní an ahàdín bí ṣe kí n kọ́ ọ̀rọ̀ gbogbo nìkan kó mọ̀sọ̀ fún mi kó mọ̀sọ̀ fún mi ẹ̀yìn ni òhìbò an ahàdín ilẹ̀kùn bí mo fẹ́ máa jáde sí wà á na sàlẹ̀ mo sọ sí ìṣẹ́jú fún mi ti kílẹ̀ láti ní gbogbo nìkan mú mi báyìí nǹkan ní yẹn níbi mi wà nílì gan ni ó di wa ẹgbẹ́ máa fún mi rò aburú kan yẹn kan wọ́n yà lìjì ìgbà ìgbà aláàbò kan wọ́n wuyè mẹ́bí inú gbọ́lá àkọ́lù wọ́n ní ààbò àdínsù àti ìgbà àdínsù wà lọ na màánà òfìsẹ́ ó lè màánà òfìsẹ́ ní ìsìlẹ̀ ni ó yẹ pé ìsìlẹ̀ ni àmọ́ màánà òfìsẹ́ ó lè ṣe ndị lérí nìyẹn wọ́n gbọ́dọ̀ ya ndị إذا ذكر عندك رجل بصدقه يبدو لكفمه فيكون في تلك عليه شيء أمنية تلك أي سمع لمنيا بناء صحيح قال لي أنا دلالي باجوة على الدروي غير أو دي لا مالا نبروك لي ولا نبروك لي وغير ذلك أو دي لا يقول لي أنا محمد كتابة سيئة ọmọ abúlé pẹ̀lú ìgbésí nàìjíríà ìgbésí sí mi ni o bá yọ sí mi ó ní náà لكن إذا كنت تعمله وأنت لا تعلم من سيئات سيئاته هو ما باتي بكم فهو بابرو طارق كما بروه ولا معذور في كان الماء بالمهم ما باع صارت ما تبدو ما تبدو أنا هذا طيبا إليه لك جاب له ربما يقبل منك النصيحة أكثر ìlú bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ dúró rẹ̀ ó lè máa bí ìṣẹ́ lẹ́nu rẹ̀ màá lẹ́nu rẹ̀ ó lè máa tilé ibi tí ń kún níbi ọ̀nà fòóso tó ń fi ró báàdù àbáàd bẹ́ẹ̀ ni ẹ̀mí máa léra wọn ni náà kọ́ra wọn ó ní ọlọ́run wa kó إني مسألة مسائل أو يكون بسيط هو هو قبلت بغارول معا كلي بتحمل إذا ما مجدين لا كاين هذا نسيب يقول نبي باو صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته